الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن الخمر والميسر والأنصار والأبدان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم لعلهم يفلحون إنما يريد الشيطان أن يوقع بينهم العداوة والبغضاء بالخمر والميسر والبغضاء بالخمر والميسر ويصدهم عن ذكر الله وعن الصلاة وهل أنتم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 يصلح لكم أعمالكم ويغفر لكم الله وأن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصبح عليه كتاب الله وقال الحديث عن عثمان صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. قباتي وعلى أخوانيات من قبات الزهرين المسلاتي على أمري لكي تسوى بجن وصيبي وفي القرآن على أمري من سورة المائدة آية القرآن ودار القرآن وزكي يا أيها الذين آمنوا ألا إنما الخمر والميسر والأنصار والأزلام تزلج أوتي أتتت أتي إلي أتي إلي أتي إلي أتي إلي أتي إلي أصحابه وغير من عمل الشيطان تلبيه بتذكيرهم بالمسيوس في بأسه لا تريد إليه وجنبوه آياتنا فيه لعلكم تكون كارهة لكم ولا ni idan na kawata da asala yin ba abu ọtí àti ìdáàbò ìlọtí di ahli syariah bahkan as-sabariqa itu memang al-maitu tidak disingkirkan as-sabariqa kalau kalian oleh ansar ansar ah, jangan musuh pernah awan itu ke bapa ini tuan ke lagi itu awan ini kau ini mau mahu semua kunci obat ini ya milik yang nyawa milik kami ya sudah sepakat sedikit hijau buah sumolo hijau susu para posisi tidak ada yang dapat beri dari antar pada ya kalau mesti berhormat menjadi ini pasti tidak dapat kamu atau untuk diri sendiri ọlọ́ba pẹ̀lú ọlọ́ba ní ẹ̀ẹ́dì obìnrin pẹ̀lú aslam aslam ọwọ́ àti tí àwọn alákọ̀ọ́ máa ń ṣe tẹ́lẹ̀ láti tó tí wọ́n fẹ́ máa ṣe ìjọba nípa báwọn ṣe ń sulit, ìdàgbé àti orí ìdẹ́bí àti ìṣòro ilé nípa ní wọ́n lè kú wọ́n lè dáwọ́ sínú bíi wáńlá di diversificação de homem a homem, de mulher a Pode parecer com algo mais, ou mulher, isso vai dizer que vai dizer. E não, você não se deu uma vez, você não se sabe, se for ele, ele tem uma fé a 有的把不管我我也没没，我我我也在这里，我也没，还是这个，然后我们不愿意家做的，咱们我们直接毕业，这要是能把业务时间变成一米三六时间变，工作发展到了这里是两万十啊，发展到万里每天的那些，那可能我需要我家里，发展到了发展成个几千里。 ọlọ́ba díẹ̀ ẹ̀sìn gbogbo tí ọwọ́ ṣètáàlì àwọn kẹ́kẹ́rẹ́ lọ́lọ́wọ́ bá sọ mí ọlọ́ba ní ẹ̀yà àtẹ̀lẹ́sí àádọ́kùn tòkòtò kí ẹ̀rẹ́ bá jẹ́ ẹni tí ó sọ yìí rè áyà ìfọlọ́wọ́ bá ti ṣe ọtí mímu léèwọ̀ torí pé iná kọ̀ áyà àbáyé ọlọ́pọ̀ ọ̀nà áyà bíi mẹ́ta ọ̀pọ̀ yóò sọ̀rọ̀ ثلاث آيات نزلت أنك عن القول والميت قل فيهما إثم كبير وما نافع للناس وإثمهما أكبر من نفعهما أبا بأسن برجل وسيلة صلى الله عليه وسلم nípa nípa ọtí àti tẹ́tẹ́ ara ni wọ́n gbé ìmọ̀ àìsàn tàbí tó kọ́ ẹ̀tẹ́ tó tún bí bẹ́ẹ̀ ní ọtí mímu wàlíṣà ọ̀wọ́lá ẹ̀rù ní àti ṣùgbọ́n tó láǹfààní fáwọn èèyàn náà kí láǹfààní rẹ̀ ló pẹ́ ẹnìkan lòún fi lówó ìwọ́lẹ̀ láǹfààní rẹ̀ ẹ̀ǹtí ń tà ní ṣe bísíǹsì ọtí ìláǹfààní ló ń jẹ́ mẹ́ wọ́n pa ní wàlíṣà ìgbìmọ̀ akùnrin ní nàìjíríà ṣùgbọ́n aburú méjèèjì ẹ̀jẹ̀ ti bẹ lórí ọtí àti tẹ́tẹ́ ó ju àǹfààní sí lẹ́sẹ̀ rẹ̀. ìyẹn pé ó ní pé èèyàn méjì èèyàn mẹ́ta láwùjọ tó dára pẹ̀lú káwo àwọn ẹni tí ó kù bá láwùjọ nínú ọ̀rọ̀ sí ilé wò. eléyìí ìjọ gbọ́sọ̀ kalẹ̀ nípa ọtí ọlọ́wọ́ sí ilé wò bá rẹ̀. ọ̀tọ́ yẹn lọ́wọ́ sọ ayà kalẹ̀ nípa pé ẹ̀rọ ìgbàgbọ́dọ̀ látọ̀kọ̀rọ̀ mùsùlùmí àwọn àjùmọ̀ ìgbàlá àtàtà àjùmọ̀ ìgbàlódé. Ọlọ́ọ̀bá ní ẹ̀rọ ìgbàgbọ́dọ̀ ẹ̀rọ gbọ́dọ̀ súnmọ́ ìlú nígbà tí ẹwà lẹ́tọ́ ti ti pa. Àyàfi tí láàká yìí bá padà sí yílà ẹ̀kú jù. Eléyìí, ó lé kí abágbọ́dọ̀ àwọn sàábà wọ́n bí ọtí fún un ní sálábọ̀pọ̀ ìpele wọ̀ wá wá wà lọ́wọ́ láti bá náà wọ́n ṣe àgbàgbé àfúrájẹ́bẹ̀ ọlọ́wọ́ bá náà burú rẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lórí ìyẹn lọ àǹfààní rẹ̀ lọ kàwáyà pàṣẹ. ṣùgbọ́n àwọn ní kọ́ńtẹ́sì wá gbọ́ ọ̀hún náà ní ìbátọ́lọ̀ fáyà ti gbàdẹ̀ lọ́lọ́wọ́ bá pè é pé dájúdájú ẹ̀rù kọ́dọ̀ àti òṣìṣẹ́ ìwọ̀ lórí yìí kẹ súnmọ́ ẹ̀rọ nígbà tí ọtí bá pa yín tàbí tẹ̀ wá lọ kí ẹlẹ́gbẹ́ kí àsìkò táwọn ẹni tí wọ́n ṣe ń mutí náà ti kí wọ́n mutí ó bí kù torí pé bẹ́ẹ̀ bá mutí lẹ́yìn àsìkò ìgbà tó bá ti dúró fún ọ tí lè dá lójú rẹ̀ títí dé àlàáfíà ìdìbò áfọ̀ òfin tọ́ba mutí lẹ́yìn wá tó ohun ti lẹ́ka fún ọtí ó lè dá lẹ́kọ̀ọ́ ojú rẹ̀ tí máa ń gbogbo tutù ẹ bá lẹ́kọ̀ọ́ ohun lẹ́yìn lọ́dún kò lè dá lójú rẹ̀ sí inú sí ìṣá ọ̀tún ọwọ́ adẹ́kọ̀ọ́ ikọ́ sẹ́kùn wọn náà ní kíkọ́ ohun lẹ́yìn ìṣá tọ́ba ti kù sí lẹ́yìn ìṣá kò sí tó kù sí tó kó sùn lọ nígbà rẹ̀ wá àṣùbà àbáṣe láàrin àṣùbà àti gbòòrò àtùtù ọlọ́wọ́ jẹ́ pé àsìkò díẹ̀ lókùnkùn ní ìjọ ọ̀dí eléyìí ìyàwó tó kọ́ jẹ́ pé ọ̀pọ̀ wọn tí wọ́n kọ̀ sínú rẹ̀ ọ̀pọ̀ wọn ti tọ́jú wọn ọtí tí wọ́n mú ọ̀pọ̀ wọn bílẹ̀. nígbà tí máa ń ti wá ráyè ìdókòwò lọ́kàn wọn ìlọ́lọ́pàá wọn sọ ayé ẹ̀ kẹta káàkiri káàkiri ìgbẹ́ kan ti tẹ̀lé wú bẹ́ẹ̀ yà àdúrà sí i. àwọn ọmọ ní ìbáṣe ní ayé àkọ́kọ́ sọ̀rọ̀ nípa ọtí ó sì ọtí nínú ilé ìwọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ gba ìsìláàmù bá náà wà lóun sí ìsìláàmù. torí pé kí torí pé ó ti dẹ̀jẹ̀ àwọn àwọn òlérò pé táwọn ẹ̀ fi lẹ̀ bọ́lá ọ̀rọ̀ wa ní ìyọ́lá wọn ní ìjìmọ̀ ọwọ́ agbóhùn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ títí tó dé wípé nígbà tó ọmọ wa sọ sí nínú ilé wọ̀ kò sẹ́ẹ̀lì kan tọ́para ya lórí máa ń tẹ́ra ìlú kò lọ́kàn mọ́nà alẹ́ tó máa ń رضي الله تعالى عنه يروي إخواني بارك الله رسول فجده إعياد النبي قل أو يبدأ سبعة nínú ìlú madina wípé ọ̀rẹ́ gbogbo lé wọ́n ní kébìrì ẹ̀kú bẹ̀. gbogbo àwọn bẹ̀rẹ̀ ti sọ síta débi pé ọtí ń sìn sàn nínú madina ní bàtà bàbá òkú sàn ọ̀rẹ́ tó bí máa ń tẹ̀ lágbára ọ̀nà wọn tó wọ́n rẹ̀ tó tó ti bí wọ́n ti wà káàdì sí wọn ní. Wọ́n kọ́ ní ẹnu yóò gbé ọtí ọ̀bẹ ìwé jẹun báyìí. Bàrà tó bá kọ́ kọ́ lọ́wọ́ bá ti dé wọn yóò sì sọ́nù. Ọlọ́ba ní kí ẹ yá àtẹ̀tẹ̀ tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ká ní ìlú. Torí kí ẹ bá ti bẹ́ẹ̀, ilé ìjẹ tọ́lá, ilé ìjẹ sórí ilé, láyé bí àtúndì ọ̀gbọ̀dẹ̀ àti ọlọ́run bá ti tẹ̀lá ní إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في القول والجزم. كيف كان الإنسان látàrọ tí a ti kẹ́kẹ́ kẹ́ ẹ̀sìn bí o ṣe pé ìkẹ́lẹ́ tí ọ̀fẹ́ ẹ̀sìn léèrè. Adé ìkẹ́lẹ́ ta. Èmi àwọn àkọ́kọ́ tí ṣètà ní ìfẹ́ alójú àwọn ẹ̀sìn làdá wa. Kọ́sọ̀ kẹta nìyí ọ̀pọ̀ fọwọ́pọ̀ lé ẹ̀dá tí wọ́n máa dà fọwọ́pọ̀ lẹ tí ó mú kí kó délé láyé ọmọbìnrin kàdá yọwọ́ àlọ́ ẹgbẹ́ rẹ̀ àbí kò sì kí rẹ̀ ilé lọ jẹ́ pé àwùjọ tó kọ́ ọmọ tí ọmọ tí bá pọ̀ kò lè ti dé ìjọba àlàáfíà tó yọ ọmọ àtàkùrọ̀ àwọn ẹni ẹ tí òun ti náà wọ́n kò wá bákan náà wọ́n bẹ́ẹ̀ sì inú ìṣẹ̀dá ni ti dá èdè àìyedè lẹ̀ ọ̀tẹ́ lẹ̀ láàrin ó náà ní tẹ́tẹ́ síta ọ̀pọ̀ ni wọ́n bá ti ta tẹ́tẹ́ wọ́n máa dà kú ẹ̀tọ́ tẹ́tẹ́ òun àwọn abẹ́nú dòdò ẹtí wọ́n jẹ ní tẹ́tẹ́ lẹ́wẹ́ òun kò nípa onídòkò jẹ gbogbo bí ó ti ṣàwùjọ ọmọ wa ọlọ́ba ní inú táṣítà ń tẹ ẹsẹ̀ lérè kan níbi ìgbẹ́ méjèèjì ẹlẹ́ẹ̀kejì kí ẹ máa bínú ara yín inú ajá ṣe kà á ní tẹ̀tẹ̀ rẹ̀ kọ́dà ẹni tí wọ́n jẹ ní tẹ́tẹ́ yóò bá lágbára àti lè gbà jẹun èyí tí ó dé ọ̀kan àti ẹjọ́ jẹun kí ẹ ti tọ́jà kọ́dà bí ọ̀kan ti dà ìsìláàmù ti fara mẹ́lẹ̀ torí pé ẹni tó ní aburú lọ́sọ̀ọ́sọ́ bẹ́ẹ̀ ní rẹ̀ ìbò kéré jù náà ni pé ìgbọ́ bá rí kẹ̀kẹ́ tí ó lè la kò ní dáàbò bò. Ìtò kéré jù yẹn ló fi ọ̀hún àti ìgbìyànjú àti ìlera kan. Ọlọ́run wà ní Kọ́lá ní. Ìjà níta ní ẹ̀jẹ̀ lérè. Ẹlẹ́kẹ̀ta wọ́n lè sún ìjà fún à yékèrè ìyá Yorùbá àìsàn. Tí a sì ká lọ kọjú yìí látàrọ tí a di jẹ́jẹ́ kẹta ìrìn tó fẹ́ ìṣe kọ́kọ́ nínú ayé á ń díkiri ìlà láti máa tẹ̀lé sí ọ̀dọ́. Yọ ọkọ̀ ní ayé láti máa tẹ̀lé sí ọ̀dọ́. Torí pé ẹni tí làákà ẹ̀rẹ́ fẹ́kù lára rẹ̀ kó ló ti rántí àti rántí ọ̀dọ́. Kò lè rántí àti máa rántí ọ̀dọ́ kò lè wá sí làákà ẹ̀rẹ́. Ìrántí ìyẹn ẹ̀dá ní gbégbé àlàáfíà lórí ìdìbò rẹ̀. Aláàbùkù ìlà ìtọ́kùnrin yìí. Pẹ̀lú ìrántí ọlọ́ọ̀ lèyẹ́ ti ní kọ́kàn balẹ̀. Pẹ̀lú ìrántí ọlọ́ọ̀ lèyẹ́ ti ní fáyà balẹ̀. Ìyẹn ni pé ẹni tó jẹ́ pé ọtí ìlò ohun kò lè rántí ọlọ́ọ̀ kò lè ní fáyà balẹ̀. Bákan náà ẹni tàbí tẹ kí wọ́n ti rántí ọlọ́ọ̀ sọjọ́ pé ìdí àtìká ní ìtẹ́lá sára òkè tù. Pàápàá lọ nínú síta ní ẹ̀kọ́ nínú àná wàhálà ìsọ̀lá. Kíkà ní ìgbìyànjú rẹ̀ kó omi sì pọ̀ nínú àná kọ́lá nìyí. Ìlọ́kẹ́ ẹ̀tọ́ mu ti gbòòrò ní ara ìtò ẹ̀tọ́ sì lọ́la ká ẹ̀ gbòòrò fẹ́ kí lọ ẹni pé kò sí kẹ́tẹ́ kíkó lọ fẹ́ kírun ẹ̀dá tí ọ̀rọ̀ aráyè kírun kí ní jẹ́ oṣù mi sí. ọba èrè táyé táà ń fẹ́ látàrí títí tí ọ̀pọ̀ tí kò lọ sí mi àti títí olùtakẹ́tẹ́ olùtakẹ́tẹ́ ìjọba ìrẹ̀ náà ọlọ́pàá wà pẹ̀lú àwọn fàhál àtúntò ìdàrú lẹ́yìn ìgbà tó lọ wá sí gbogbo àlàyé ilé ìpín ǹjẹ́ wà dáwọ́ bí ǹjẹ́ wà dáwọ́ níbi ọtí mímu àti tẹ́tẹ́ títa bí àwọn ọ̀rẹ́ irú gbọ́dọ̀ báyìí lárúbáwá máa ń lò láti pè láàkáyé rẹ̀ sí ìjọba lágbàá tó sọ ìjọba àti ilẹ̀ dàrú níbi ilẹ̀ gbogbo àlàyé tọ́lọ̀ wa ti ṣe fún ọ lórí ilé gbogbo abúti bẹ́ẹ̀nu àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ wọn bá ti ṣe láláyè fún ẹ̀dá eléyìí náà ti tó yẹ́bù olùkú àlàyé padà fún mi ti ṣe tẹ́lẹ̀ fún bí nà ọlọ́wọ́ àlẹ́ wa ọlọ́wọ́ wa lè gbọ́dá ní. àpèyẹ ọmọ ọmọ àpèyẹ ọmọ ọmọ ìwúlẹ̀ wa ń tọ́lú. توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين قال رب العالمين وأطيعوا الله وأطيعوا الرسول ẹjẹ kíkẹ láti ọlọ ẹjẹ kíkẹ ní àti òjíṣẹ lásán ọlọpàá yìí gbogbo ọjà ti tẹ́lá yìí pàápàá jùlọ nípa àwọn àdájọ́ tọ́lọ̀bá ti mú wa nípa ọtí àti kẹ́kẹ́ ọlọ́ọ̀bá ní ẹgbẹ́ tí tẹ̀lé fún ọlọ́ wà pé ọ̀gbọ́n ẹgbẹ́ tí tẹ̀lé àti ọlọ́ ẹgbẹ́ tí tẹ̀lé àti òṣìṣẹ́ láti sọ́dọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá ní wà dáhùn ìjẹ́ sọ́ra níbi kékeré ọtọ́lọ́ àti ìṣẹ̀lẹ̀ má ti tẹ̀lé má jẹ ìtẹ̀lé tọ́nà rẹ fẹ́ kó jẹ́ kó ọkọ tọ́nà wọn bá ti lókun. nípa ọlọ́run bá ti sí lókun ọ̀ràn ẹ̀ lọ́jẹ́ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kó o ti ra kápọ̀ tẹ̀lé. ọ̀ràn ẹ̀ lọ́jẹ́ lórí rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí kó o gbìyànjú kórí kọ́ bá ọkàn rẹ̀ dà èyí lọ́wọ́ àtúntò wà lọ́rùn jẹ́ ẹ̀sọ́ àdìdì gan torí pé àṣìkáàní kò ní kẹ́kẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lọ àṣìkáàní kò ní kẹ́kẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà àti àlẹ́ ìsọ̀nà wà ní ìwọ̀n lọ́wọ́ gbọ́dọ̀ bá ẹ̀mí ara rẹ̀ dà. Dia kalau baca kuat tahu, dia awal sekolah enak bisa dikali macam ini. Dia sekolah enak dikasih tani mesti lor. Kalau kau sekolah kau dikasih tani mesti wali. Kalau wali, subau dia bawa kau paling cawan itu. Dia yang lain kalau baca dia awal kau, dia ini terpada kẹ́ẹ̀kọ́ kẹ́ẹ̀kẹ́ láti ọ̀dọ̀ kẹ́ẹ̀kọ́ kẹ́ẹ̀kẹ́lé àtàlẹ́sàn máa wà lẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ nígbà ẹ̀kẹ́ wọn ni pé kẹ́ẹ̀ní èrè kankan láwọ pẹ̀lú nàmá fàlẹ́nu ánàmá àlọ́sùn ìrẹ̀lẹ́lá òkúbi kẹ́ẹ̀yà àmàdá náà yẹ lórí òjíṣẹ́ wa ó náà ní pé jíṣẹ́ ọlọ́run ọba lé ẹ̀kúnrẹ́rẹ́ èyí náà yẹ. mọ́rò pé torí wọ́lọ̀ bá ṣe nǹkan ló fi ọkọ̀ tẹ̀lé kọ́wá àlùkò fara ní ẹnìkan bá àdúgbò òṣìṣẹ́ tó ti fẹ́ mọ̀ wà láyọ̀ fara ní ẹnìkan kan. ọ̀nà ẹ̀yàn tiẹ̀ lòun ti mú fẹ́ ọ̀ wọ́n náà ní kó ti fẹ́ mọ̀. ọwọ́ àtẹ̀lé kọ́kúrẹ́ ara rẹ̀ akọ́kọ́ tẹ̀lé wọ́n náà lọ́kùnrin ara rẹ̀ fà. eléyìí báyà àtàlùsọ́lágbà ọ̀pọ̀ gbàgbà ni àtẹ̀gáàlì máa fẹ́ fihàn lọ́nà jẹ́ tó ṣe wá ti bá ṣe wá ti pọ̀. àtẹ̀gáàlì àwọn ọmọ tó ṣe ọ̀rọ̀ kẹta ọba tẹ̀lé tó rò bí ìgbà tó jẹ́ pọ̀ sáànù rẹ̀. bí ìgbà tó jẹ́ pọ̀ lọ àǹfààní ipò tẹ wá ti bọ̀ tẹ̀lé. pàápàá tí wọ́n bá ní bọ́ yókù ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ètò ìṣẹ́kọ̀ọ́ èyàn wà ti ṣe tẹ́lẹ̀ àwọn ọmọ òbí ìgbà tó jẹ́ pé òun ṣe pé wọ̀ káfẹ́ tó wá sí wá àdúgbò rẹ̀. ó yà lára ló pé kù wà láwé ara ló pé. tó o bá tẹ̀lé báńkà ní tiẹ̀ tó o bá tẹ̀lé ẹni tó jíṣẹ́ fún ọ ọ̀ràn yẹn tiẹ̀ lòún ti ṣe o. ọ̀rọ̀ sọ̀rọ̀ tiẹ̀ bọ́ ọ tẹ̀lé ìwọ náà dábàá ẹ̀ bọ́ ọ bá bọ̀ ìwọ náà lọ́bàá ẹni tí ọ̀dà kọ́lọ̀ bọ́ fún wa bẹ̀ ìwọ alájẹ náà bí máa rẹ̀ tán àìmọ́ tó gbẹ ọ́ kúkú mọ́ ọmọ alájẹ náà inú wọn fi lòun ti sè ọlọ́wọ́ wa ẹ̀ fara ni. lẹ́yìn sáárà ilẹ̀ ìnà àárùn wà á nínú sọ́ọ̀dì káàdì náà ìmọ̀ ọ̀pọ̀ ìmùlùmù ìlànà ìjọba wà á máa جناه فيما قعدوا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين أما كما بدأ أقول تسليمي إذا كنا نقص وأمان لا تريد nípa ọtí mímu àti ìtọ́farajọ́ nínú tọ́lá ọba ti dìde rẹ̀ léwọ̀. Abákan náà wọ́n sàhábà ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá ní àkúgbọ́tẹ̀ rẹ̀. Ṣé wọ́n á di àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ èyí tó ìdájọ́ lọ́wọ́ bá sọ yìí. Kí wá láti ṣe ìdájọ́ àwọn ẹni tó jẹ́ kó bá wọn tẹ̀ ti kú ọtí wọn mú kú wọn ọ̀ká kò kankan tí wọ́n ìfà yé lẹ̀ ìlọ́lọ́wọ́ bá ti sọ wá pé aburú ni ẹ̀gbin ni kí ni sọ ẹ kọjá kò wá wọn ni ìlọ́lọ́wọ́ bá ti sọ ayẹ kan pé lẹ́yìn àlùmí nà á mú wa ní sọ ẹ̀ á ti dùn náà kò bí màá wáyé kò sí aburú kò sí ẹ̀sẹ̀ lórí àwọn ẹni tí wọ́n gba wọn ọba gbọ́dọ̀ dúdú tí wọ́n sì ti tẹ́ ẹ rí kò sí àbúrú lórí wọn nípa tí wọ́n bá jẹ ìwọ́n tí wọ́n bá ti jẹ kò sábúrú lórí wọn pẹ̀lú mọ́jẹ̀mú ìdáàtà ọwọ́ àmọ́ lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ti ti jẹ́ pé wọ́n lè pa ẹ̀ ọlọ́run ọba lọ́kàn ìmọ̀ọ́nì sì jẹ́ lọ́kàn wọn kò sábúrú lórí wọn àwọn olùmọ́ni ìyẹn ni pé gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀sí ń jẹ láàyè tọ́ba jẹ sí ọlọ́run ọba ṣe ní àlàyé ọba yọ ọlọ́run kọjá tọ́lọ́run ọba ti lé wọ̀ nígbà tí ti bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sí àbúrú lórí rẹ̀ bákan náà ẹni tó jẹ́ pé ó ti jẹ àwọn nǹkan wọ̀nyí ó ti mutí ó ti jẹ tọ́lọ́run ọba ti lé wọ̀ ó ti wá fàyé lẹ̀ fọ́nà ọ̀gbọ̀n tó ṣe é wọ̀ kó sábúrú lórí ìyọ́nà ọ̀gbọ̀n nínú pẹ̀lú ilé ọ̀ àwọn ẹgbẹ́ ti kókó ti pé ayé ìsọ̀kalẹ̀ ọlọ́ọ̀gbọ̀n nínú pẹ̀lú ilé ọ̀ ọlọ́ọ̀gbọ̀n ìsọ̀rọ̀ alábùsì ṣé bára ọlọ́ọ̀gbọ̀n ṣe é wọ̀ fún ọlọ́ọ̀bá yìí wàá mi sọ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba fún wọn ní gbogbo àǹfààní wọ́n tún wá jẹ́ ẹ̀sùn tó pálẹ̀ ọlọ́run bá kan náà tí wọ́n tún gbọ́ ọlọ́run ọba bọ́ wọ́n máa tẹ ọwọ́ àtẹ̀lẹ̀ wọ́n ti pálẹ̀ ọlọ́run wọ́n ti jẹ́ ẹ̀sùn ṣe dáadáa wọ́n jẹ́ ẹ̀sùn ṣe dáadáa láàrin wọn àtọ́lọ̀ wọ́n mójú tẹ́sí wọn wọ́n tún àárín wọn àtọ́lọ̀ wọn wá sí ní kọ́rọ̀ àti ní gbangba wọ́n á sọ̀rọ̀ wọ́n ti ṣe dáadáa pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ọlọ́ọ̀bá ní wọ́n bá ẹ̀bùn òfin dájúdájú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ti àwọn tí wọ́n ń ṣe dáadáa láàrin wọn àtọ́lọ̀ tí wọ́n ń ṣe dáadáa láàrin wọn àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bá ló fi fẹ́ wọn. látàrí eléyìí àwọn olùmọ́ni gbogbo ẹ̀sìn tí èèyàn bá dá kó tó máa pẹ́sẹ̀ ọlọ́ọ̀bá ò ní kọ́ lẹ̀ ọlọ́ọ̀bá ò ní kọ́ ẹ̀sẹ̀ lẹ̀ bóyá lè fi ra yàtọ̀ sí òfin alátọ̀ọ́dá lọ́dọ̀ tí wọ́n dáhùn fún wọn pé ní lọ́dọ̀ ọ̀dẹ lọ ìfọ́n àti sí i. Ipò àwọn ọmọ pé ìwọ̀n ti ní kìí ṣe àwùjá kìí ṣe bẹ́ẹ̀ ní ìgbà. Ẹjọ́ ọ̀pọ̀ tó ṣe kìí ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ kò ní bẹ̀rẹ̀. Ìdí ìsáwùjá rẹ̀ ní ìsìláàmù ní pé jáwé òkú wa kí ọ̀rọ̀ bá tẹ̀lé wọn àmọ́ pọ̀ mọ́ kí n kí ni. tọ́lọ̀ ọ̀bá ló mú ti jẹ tó ti bẹ́ẹ̀ níyà ilé yẹn ká wùdà yìí ṣùgbọ́n ọmọ òfin rẹ̀ ọmọ bẹ́ẹ̀ wọ̀ lọ́ba ṣe lọ́rọ̀ ṣẹ̀ríà ọlọ́run ó fura wùdà yìí ṣé pé pọ́ mọ́ ni tọ́ mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọmọ ìlú ìyàwó lọ́dọ̀ òkùnkùn ẹ̀ lọ́ba ṣe lọ́wọ́ bóyá yóò kò tó báyìí lẹ́lẹ́ òní àlùjá nínú ìṣẹ̀lẹ̀ à. Bọ́lá àwọn ẹ̀rọ bọ́lá bá yẹn bọ́lá yẹn. Yá ayúwa ni a ní na ábàdù na yẹ olú wa na òun wá òfin ṣe ní mi máa sọ ìgbìjà náà lóhùn àìkí náà òun. ليبلونهم الله بشيء من الصيد تناله أيديكم ورماؤكم ليعلم الله من يخافه بالغيب فمن اهتدى بعد ذلك فله عذاب أليم قال الله عليه يا أيها الذين آمنوا ọlọ́ba ni mo pe ẹyin olùgbàgbọ́ òdodo lẹ́yìn wa lẹ́kùn lọ́rùn kò ṣe ìrìnà sẹ́yìn ọlọ́wọ́ bọ́ dẹ́yìn wò yọ́ dẹ́ ìgbàgbọ́ yín wò pẹ̀lú kẹ̀kẹ́ nínú ọdẹ jíjẹ tọ́jẹ́ pé àwọn ọ̀pọ̀jẹ kànáàlùbù àìdígbò ìtọ́wọ́ ilé bàní wọ́n ní máa kókó omi ìbọn ìbẹ̀ẹ́ bá ta kẹ́ ẹ bá ta ọkà kẹ́ ẹ tó lè mú nínú àwọn ẹranko. ọlọ́run ọba ní sọ́lá ní ìyá àdébọ̀lá ọba yẹn kan fún ìjẹ̀bẹ̀ yìí. ìdí tọ́lọ̀ ọ̀hún ìjẹ́ irú ìfúnpọ̀ máa ta ní páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀. ayà yìí ọlọ́run ọba ní sọ́lá ó lọ́wọ́ ọ̀dàn ọ̀rọ̀ ní àsìkò tára ẹ̀ sọ̀kalẹ̀. Inú tí ní máa wú àwọn èèyàn gbà náà, kọ́dà lè jẹ́ tó bá jẹ́ pẹ́tẹ́ rẹ̀ fájọ dẹ́. Gbogbo tó bá ti lè jẹ́ ẹran tó lè ní àǹfààní àti níbi ẹgbẹ́ bílẹ̀. Àwọn ẹ̀rọ ìwà tó bẹ́ẹ̀ ti lè jù. Òní ìwà tó jẹ́ pé kò ní ìlò tẹ̀ ẹ̀wù rẹ̀ sábà, ọwọ́ náà ló fi mú. Bí àwọn da abu kekeke a wata ya kekeke ní sojú lórí òní ìsínwà bọ́lọ́dì wọ́n bá tẹ̀ ká lọ́fà ọlọ́wọ́ á lọ́wọ́ àtijọ́ yìí wò kí ló fi ní gẹ́gẹ́ tó jẹ́ báwọn fẹ́ tó yí bí kò ọ̀sán ìgbà náà lọ́wọ́ wa ti lé wọ̀ lásìkò kan. ìgbà tó wà mọ́ àmẹ́lẹ̀kọ̀ mọ́ àtẹ́sẹ̀lẹ̀ ìgbà náà lọ́wọ́ wa ti lé wọ̀. torí kí ni ìyá àlọ́ máa ń bàjẹ́ wá fún ìdílé rẹ̀. kọ́lọ̀ wọn kó lè bá a máa ta lọ́pàá yọ ọlọ́run ọba ní pọ̀pọ̀ lódodo. kìí ṣe tọ́wọ́ ọ̀yọ́ ọba tó lè kaná lè hàrá Bẹ́ẹ̀ ló ti sọ wà. Gbogbo ọjọ́ bá gbá ọ̀rọ̀ rẹ̀ kọjá yóò gbìyànjú àti ti ìtumọ̀ sẹ́ni tí ó fi jẹ́ àdáni. Kí ẹ bá lè tó tẹ̀, wọ́n tún àwọn bá ti yọ̀ ọ̀dà ọwọ́ rẹ̀ tó lù sí. Nínú àdánwò ọ̀dọ̀, níjọ́ ọba gbó wá ìpèkì ní ìwọ̀dà, ìbádàn náà wà tífà. Ọlọ́run wọlé ìdá ìmọ̀ nìyẹn o. Níjọ́ tó ọba gbó wá ìpè kaba ọlọ́run ọba ti ní ìwọ̀. Wàláyé bá ní kọ́lọ́ bá fẹ́ dán, ìbádàn ní ọ̀rọ̀ yálà nínú tọ́tọ́ dúkìá ní kọ́lọ̀ bá ti léwọ̀ tàbí nínú àwọn atẹ́mì wáyà sinẹ́tì nítorí ọ̀gá kọ́lọ̀ sọ̀rọ̀ àgbà náà lọ́wọ́ àdúgbò kọ́lọ̀ bó lè bá ní ìmọ̀ nìyẹn. nígbà ọgbọ́n wa ti mo ti wọ́n lọ́wọ́ pé àpò ló gbọ́ látòlì lọ́mọ jáwọ́ látòlì lọ́mọ kólọ̀ kọ́ bá wa dùn wáyà kẹ́lẹ̀ wọ́n á tẹ̀sẹ̀ wá bí tó ti tẹ̀ lọ wọ́n. Ibú kú bá ìgbà náà ló tẹ̀ wá wà kọ̀ wá bọ̀. Ìyá àtàwọn àwọn ọ̀gá ọ̀gá ìgbẹ́. Kọ́lọ̀ wọ́n lè ba àwọn tí a bá yọ ọlọ́wọ́ bá ní kọ̀kọ̀ tó ṣe lóòótọ́ ní má yẹ. Ọlọ́wọ́ àwọn ẹgbẹ́ yẹn kọ̀ bẹ́ẹ̀. Ọlọ́wọ́ òun ti fẹ́ á sí yẹn àbó ti ọ̀la àbó ti kẹta bẹ̀ gbogbo ẹran tó bá wà bẹ̀ èèwọ̀ lọ́jọ́ ní ilẹ̀ gbọ́dọ̀ rẹ̀. kọ́dà àwọn ẹyẹ nílá tó wà bẹ̀ ọ̀pọ̀ lẹ́nu kù. Yorùbá wọn ti fẹ́ wọn láwọn ẹyẹ ní ṣùgbọ́n àná. ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́pọ̀ àwọn ẹyẹ ní ọlọ́run ṣùgbọ́n tí jẹ́ kọ́ ọ̀gbọ́n tẹ ọ̀gbọ́n sí torí ní tọ́lọ̀ wọn máa fẹ́ ní ojúgbó tí ń sẹ́yìn láwọn àyùmọ̀ ikú ní fàyàbalẹ̀. ẹ̀tọ́ bá ti lọ yọ máa rí ẹ̀fẹ̀lẹ̀ máa ẹ̀fẹ̀lẹ̀ máa tẹ̀sẹ̀ bọ́lá ẹ̀lẹ́sẹ̀ pẹ̀lú àwọn ẹ̀yẹ́dẹ̀. ọmọ àgbáyé wọn tún máa lọ àdúgbò àgbáyé wọn kọjá ọ̀pọ̀lọpọ̀ owó ọmọ àdìbájẹ́ wọn wọn àyàfi àwọn tó lè pànìyàn ìnìkan lànà ìsọlọ́lá wàhálà ìsọlọ́lá ni mọ́sù nínà ìfẹ̀wá títí yòókùtẹ́lẹ̀ ìhékì wọ̀lẹ́kàwọ̀. àwọn oríṣiríṣi márùn-ún ẹranko kan wà tó jẹ́ pé olùgbìlẹ̀ jẹ́ ni wọ́n máa kó ìnira báyìí. Anas Allah ya fara kawo ne a da kwamo fara mu da du'a'in nan to rika ne da dole kuma ko ba mai inno wa ne du ai ko ba wala mu da da kawa ne du ko da ni awon ya la kawa ni ne da àwọn ọmọ gbogbo ẹran tó jọ wọn bẹ àbẹ́yẹ tá a máa ń pé tá a bá fi ilẹ̀ yọ̀ọ̀bà àgbàjẹ́ àwọn ẹni ìṣẹ̀lẹ̀ àbúyọ̀ ọ̀dà kápá wọn bẹ́ẹ̀. àmọ́ aláìkú síbẹ̀ ẹranko tí ń kà lọ rẹ̀ lẹ́ẹ̀dẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀ ayé sọ̀rọ̀ ẹ̀ ayé sọ̀rọ̀ nípa ẹ̀sùn gbé ara ní ọlọ́wà ní ọgbọ̀dọ̀ lọ́yẹ ọlọ́wà ní wọn pátálà òkú tó ẹ̀rọ wa lè lọ ọ̀dọ̀dẹ̀ ńkọ́ olùgbé ara orí òru ọba ọba ta ni lọ́ba orí mọ ọba léwu múta àbíjẹ lọ́ba ọba tẹ́lẹ̀ kí ni dàdó rẹ̀ wọ́n á dọ̀ lọ kí ni pẹ̀láńtì rẹ̀ tí ó ṣe tí ó bùkọ́ wọ́n á dọ̀ lọ ọlọ́ba ni bàjẹ́ bá kú ní kò máa bá náà ẹ̀sán rẹ̀ èyí tí rẹ̀ ni pé irú tọ́pa lẹ́nàkó irú rẹ̀ yọ wà tí ó gbọ́dọ̀ kó rẹ̀. Látọ̀júwe, ẹ̀tọ́ bá dé wáyọ̀ dọ̀dẹ bí ẹ̀fọ̀. Sàkókò bì. Yọ̀wọ̀ àwọn sáìdì rẹ̀ tó jọ nínú ẹran tó lè lọ ra. Gbẹ̀gà káyọ̀ bí mọ̀ ní. Yọ̀wọ̀ àwọn sáìdì rẹ̀ èmi ọ̀ra ilé ọwọ àdúgbò ẹran rẹ yọ àti tẹsán. ẹtọ́ bá pa ìgalà kó olú ẹran tọ́jà pé kó lè láǹfààní àti ìlọ ọ̀rà irú rẹ̀ yọ ọ̀rà yọ wà yọ pa ẹran وجعله منكم أخذ من النعم طيب كان لو أديك من ẹran tó tọ́ ọ̀pá yóò ètò wáyé tó bẹ́ẹ̀ntì rẹ̀ nínú tọ́lù fúnra pẹ́pẹ́ tá a bá dáadáa ọmọ ẹ̀dẹ́ nìyẹn lẹ bọ́yá ló ti sàdé lọ́ba fún yàrá ẹ̀dọ́kọ̀ tí o lè ṣe sùúrù tọ́pọ̀ ẹ̀rọ bọ́yá ló fi ń tọ́ka kékeré ló fi dédé ọlọ́ba yìí ká yá kó ní ìdáwà á ní ìlú kò àwọn onílé máa wá láti lọ́wọ́ èèyàn méjìlá wà àwọn ó sì dàgbà. Ààrẹ tí wọ́n jẹ́ onílé máa kúrẹ́ alákòóso. Àwọn àgbà lábàjọ́ ẹran tó pa ni. Àwọn ọ̀wá wò pé ẹran ìtọ́wá ìfúrẹ́lẹ́ǹtì rẹ̀ náà ni ẹran tó rí báyìí báyìí lọ́ra lọ́ra ẹran tó rí báyìí báyìí wà. Wọ́n lè wò pé sọ̀kan alùpùpù ti pọ́ọ̀lù kan ṣe lọ́dọ̀ba pẹ̀lú ètò ọ̀pá yìí màálù tó gbọ́ kan náà ní ọ̀rà tó ojú tó ọ̀fẹ́ náà rẹ̀ ti sàrà. tàbí ìtọ́ ọ̀pá náà lọ́kọ̀ yìí ìhun tó wà tó súnmọ́ ọ̀nà àgbò tó ti tó yọ ọdún báyìí lọ́ọ́ àgbò tó ojú tó fi ti sàrà. aláwọ̀ adájọ́ láti ilé ọmọ àti òjì àwọn sàhábà tẹ̀lé lórí àwọn àwárí wọ́n sọ pé kí ló dé tí agbọn buhariya àti agbọn àlí tí wọ́n ti sẹ́sùn mu àdéhùn tàkì wọ́n á sọ ẹ̀dá pàtàwà kájókòó láàrin ara wa káwọ́ kí ni pọ́blẹ́mù yìí ká sọ́ọ̀bù rẹ̀ ká tẹ̀lé àgbọn wọ́n ti tẹ̀lé wọ́n bá yí dà àwọn ọ̀hánì tó ayé àwọn ọ̀gá kí ló dé wọ́n torí pé wọ́n lọ sí sínú wọ́n ti dà tó wọ́n bá mi èyí nínú táwọn sábà ti tẹ̀lé ní pé a ìbára ọ̀rọ̀ sọ pé kí á kó mi dáwà á ní nínú ìbára kùnà ní bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba ní káwọ́ wẹ̀ nìkan tó ibà wọn kó àkùnà ní àkùnà ní lè lanu sọ̀rọ̀ àkùnà ní kò ní lanu sọ̀rọ̀ àwọn ẹ̀ka náà wọ́n tù nítorí kékeré àwọn ẹ̀kọ́ ti dàgbọ́ ni eléyìí jẹ́ aláwọ̀ yàtọ̀ ìdáwà á ní nínú ọlọ́wọ́ wa ní hadiyan bá yóò pa ẹran yóò fi ṣe sàárà ní agbègbè kàába yẹn tó nínú rẹ lọ́kà ní àwọn àyè jíjẹ hàn àwọn aláìní tó wọn tẹ̀lé bẹ̀rẹ̀ ṣe sàárà fún un. eléyìí kí alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí kí awùkà fáwọn fún fáwọn bàtàkì tàbí kó ti ṣe kàfáà fọ́ bá wọn aláìní kọ́kọ́ àwọn aláìní ó lè fún àwọn aláìní àkùrá ń tẹ̀sán pé èèyàn mẹ́wàá èèyàn méjìlá jẹ́ bá ti sọ níbi tí kí ni o ìgbà tó bá kúrò àná ìwọ ní kọ́kọ́ aláìní mẹ́ta yìí níbi bí kò sí wọn sí kò sí wọn sí àwọn ìmọ̀lẹ́kọ̀ mẹ́wàá àti pàṣípàì àwọn aláìní tí wọ́n bọ̀ àwọn ìmọ̀lẹ́kọ̀ àwọn ẹni mẹ́ta ni wọ́n ṣèdájọ́ àwọn náà wọ́n kò sí ìdájọ́ bí. tí wọ́n bá wo tọ́pa náà tọ́jọ́jọ́ yẹ rẹ̀ wọ́n ní sórí tọ́pa náà rẹ̀ tá a bá fẹ́ ra ẹran ní ìta àdìpọ̀ dédé rẹ̀ yóò fi rù. wọ́n á wọ́n tọ̀ ètò ẹ̀wọ̀n àtọ́tà yòókù ìgbà ẹ̀kọ́ wá àbù tó tọ́dún mẹ́ta àbùkù ti pé ọdún mẹ́ta àbùkù tó mẹ́ta ní ibi tá a wà èké lónìí wọ́n sọ yẹ látòkè wọ́n yóò sọ fifty thousand naira fifty thousand naira yóò àwọn èmi ò fi ràn jẹ fifty thousand naira tó ti fi bá wọn. ìmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ nìyẹn. àlùbáyé ọ̀sọ́ yẹ àwọn ẹtí ọ̀bọ̀ torí pé ìdí ó ti ká ẹtí ọ̀bọ̀ àwọn àtẹ̀dẹ́ àwọn ẹ̀yẹ̀ tí ọ̀bọ̀ wọn náà lè lọ́rùn kan máa dá bọ́lá ti tó fi sí bẹ́ẹ̀ náà owó yóò ti tó bẹ́ẹ̀ náà àwọn ẹtí ó ti kiri o àwọn ẹtí ọ̀gbọ̀ ni wọ́n ti tó. èyí ó ti fi sí tọ́ba jẹ́ oúnjẹ tuntun ní àkọ́kọ́ àwọn olùkọ́ni òkú ní ìsúsọ ní ẹ̀bà sàlánì. nítorí eré láti oúnjẹ sàlánì ti kí ìdáwọ́ sí náírà láti oúnjẹ sàlánì rẹ̀ lọ́fẹ̀ẹ́ fi lọ́fẹ̀ẹ́ fi fáwọn ẹ̀ ní tuntun ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní ọgbà àtẹ́ni one point five kg wọ́n wá one point five kg mélòó ni ó rí oṣù tí náà wọ́n náírà èmi ọ̀wà ara tó ti ṣe sàrà sàrà òkè ṣe pé ó gbélé ọdún wọn ní káàbà ló kọ́pa ẹranko tí ó ṣe òjì wọn sọ́pa sọ́bẹ̀rẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́pa àwọn aláìní ọlọ́pàá ọba ìfọláwa ní ṣùgbẹ́lẹ̀ kẹta o àwọn adúláyé kàṣíyáàmà tàbí tí ọba ìfìwélẹ́sì rẹ̀ láàwẹ̀ àwọn ẹlẹ́rìí ọba àwọn olùmọ́ni ìdáhùn adájọ́ méjì mo ṣe àlàyé tá a ṣe lórí ìgbà tó bá jẹ́ pé yọ bá wọn aláìní iná láti kàkúrẹ́tì rẹ̀. tó bá jẹ́ pé yọ bọ́ aláìní pọ̀ kẹ́ni tó jẹ́ pé kò láti tuntun mathematics lọ́wọ́. tó bá jẹ́ pé ẹranko tó pa alówó rẹ̀ fifty thousand naira. ok fifty thousand naira tó bá jẹ́ pé yóò fi láti tuntun báwọn yẹn. if person yóò kó ní one point five kg one percent ètò mélòó láàyò inú rẹ̀ ti di bí làwọn náírà. Báyọ̀ wá ti fún àwọn náírà fún ètò péjì ààrẹ péjì lọ́gbà. Mo rò pé ààrẹ péjì to Lọ́ba ní yóò tó mẹ́ẹ̀ẹ́dógún me. mẹ́ẹ̀ẹ́dógún ní ọgbà. Lọ́ba ní mẹ́wàá ní ọgbà mẹ́wàá tó wá lọ́pẹ́ péjì kẹ̀yẹ tó wá dé tó yóò kó náà lọ́gbà. Àdéyàgbọ́ máa ń bẹ lórí ẹ̀ńtọ́pẹ̀wòrò àtẹ̀tọ́pẹ̀wò ẹ̀ńtọ́pẹ̀wò wọ́n ẹ̀ńtọ́pẹ̀wò ló ti ẹ̀ńtẹ́ sọ àwọn ẹ̀ńtọ́ tó ti mẹ́ta lọ. Kí a ti ẹ̀ńtọ́pẹ̀wò tó dẹ́gbẹ́ ẹ̀rọ tó tóbi ẹ̀rọ tó tóbi. Àtẹ̀tọ́pàgàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé ìdájọ́ lórí bẹ́ẹ̀ tó bá ti dẹ̀. Tí bá fẹ́ kí ọlọ́wọ́ bọ́ yá tó tí bá fẹ́ ká wàlúwà ní kó òun kẹlẹ ṣe kó tiẹ lọ ni kọlọ sàmàmà kọlọ lọ sí kọlọ ọba yìí kọlọ wà ní kílódé tó kù tẹlẹ ọlọrun ọba ní yíyẹ ẹgbẹrún kan wà bá dà àmọ yìí tó dáa tó wù kó lè bá a ti bó ṣe wù wù ọ̀rọ̀ tó wọ́n bá kó lè bá a tẹ́ ti ọlọ́ọ̀bá ló fẹ́ jẹ́ ìmánì rẹ̀ wò ètò ọ̀fẹ́ tó lágbára àti èrí ní rọrùn ọlọ́pàá ló ṣe lé wọ̀ ó lè bá àwọn ẹni máa ń yẹn. ẹ dákun tó wọn tọ́lọ̀ wọn bá ti ìgbẹ́bí ẹni tó wá pè ní ìyẹ̀wò kan ọ̀bá àmì kó lè bá àkọ́ ìyá àdínkù tó ṣe kó lè bá àkó ṣe tóbi tó kọ́tọ̀ nípa tí ẹ bá di ẹ̀tọ́ ìtọ́jẹ lásán. kátó ní wọ́n tọ́lọ̀ bá ti wé ìdílé àárá ìgbà náà lórí tí ń pọ̀ sí látàwọn sì lẹ̀. ọlọ́run bá ti jìnnà lára àwọn ìgbà náà ni orí lọ́fẹ̀ẹ́ ọlọ́run bá sọ sí lára àwọn ìgbà náà ni wọ́n gbórí ìdíjú wa fún ọ̀kan ìlú èkó ní ìṣèlú kílé kan tí ọtí jẹ́ kò báyọ̀ bá pọ̀ bẹ̀rù ọlọ́run bá yọ ìkan nìyà ìyàwó lọ́wọ́ á lérò pé ó lè tẹ́rí ọlọ́run bá ní bí ẹ̀rọ kan ọba la mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọba ìjọba ọba aláàbò ọ̀rọ̀ oníjẹ ọlọ́run bá ní àkùnmọ́ ọ̀rọ̀ àkàlẹ̀. ètò ti kọjá ti kọjá ètò ti kọjá ó ti kọjá mọ́nà ló tó sòkò. Máa ń tàbí ọlọ́run bá ti sòfin o, wọ́n máa ń ìyẹn tó bá wá padà tó lọ sí fún ẹ tẹ́tù ló wà lómi. Ilé ìrànlọ́wọ́ wọ́n padà gbìyànjú. Ẹ tó ti wọ́n lọ fún sùn kékeré lọ sí kọjá. Màá tó lè lọ. Ẹ̀tọ́ wa máa máa tó padà sí. Ìwé ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ náà wọ́n bá ti ṣe àjẹ́ owó mo fi àjẹrò ẹni bẹ́ẹ̀. ẹ̀tọ́ wa dọ̀jẹ́ lásìkò tá a ní ọ̀pọ̀ dọ̀jẹ́ ọwọ́ àlùkò máa rà ní ájí àjẹnúmá. Àwọn adájọ́ lè tún wá dájú yà. Náà ìdájọ́ tá a ti irú ẹ̀rọ báyìí lọ́ra ó sì rẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ lóòótọ́ ó sì sára wọ́n kó tó parí iṣẹ́ láti kó tó bọ́ra lẹ̀ kó tó lọlẹ̀ ní. Tàbí Ádámù, ṣé á kò ṣe dàgbọ́ ọkùnrin ni? Àwádìí ẹ̀ sọ ní èsì ọ̀rọ̀ fèsì kó bọ̀ lọ. Àbábọ̀ náà wọ̀ wọ́n kò ní ìdí káfí àgbàdo àjọ fún ẹ̀yìn òní gbọ́nà ẹ̀sí ẹ̀bẹ̀ mọ́ lọ. Ẹ̀bà bá wọ́n gbẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ mọ̀ láàbò ní ká. Sọ́lọ̀ lórí ni wọ́n padà bọ́ lọ ní ilé ilé ìlú ti dá. ṣùgbọ́n tí ti wúrù náà wò wọ́n lọ lórí pẹ̀lá. mú àwọn akẹ́kẹ́ ní ìdájọ́ àmọ̀tí náà wọlé fún náà nípa ìwé sílẹ̀ ẹ̀ wá. wọ́n kò sílẹ̀ ẹ̀ wá. àtàwọn ẹ̀fọn ẹ̀kọ́ ní ìgbà tó ṣe ìdájọ́ ní ìkù. àtàwọn ẹ̀fọn ẹ̀ká ṣe ìdájọ́ àwọn ta ìdájọ́ wọn fún yẹ. àwọn ta ìdájọ́ wọn kọ́ àwọn tó dá tó dà tó àwọn lọ́nà ẹ̀sẹ̀ àwọn tó kíkì rẹ̀ ni o àwọn ti ní ẹ̀fí yẹ kọ́lọ̀ pé ti kó tó lọ. iná ọ̀pá ń bá ní kọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀jọ́ bá máa máa já òkè òkè mọ̀ lásìkò tí ó kù kí àlóòlù ti kí káwọn abẹ́rẹ́ omi ìlú kù kí ẹ̀ka bí ẹ̀. àwọn ẹ̀kọ́ ìgbà abẹ́rẹ́ ìwọ́n tó ti ìdájọ́ tó wọ́n ti tí wọ́n lóye ẹ̀kọ́ ní òkú kí ló wáyé ó ṣe lọ pé ẹgbẹ́ yóò ti pámẹ́nẹ́ẹ̀tì kábíkọ́ máa ra ọ̀rọ̀ àti sọ̀rọ̀ ló tọ́lọ̀ bàbá ń kọ́ orí jì ọ̀. nítorí ilé ọmọ ní àádà ẹgbẹ́ wa padà lọ sí dídàjọ́ tí wọ́n níta ní ọrùn ìdìbò á sì dàjọ́ kù bẹ́ẹ̀. ẹlẹ́ wọn kù láàrin ìdàjọ́ náà tọ́lá máa náà fi ọ̀rọ̀ náà wọ́n bá ti yẹ̀yẹ́ kí ló fi ọmọ àti gbogbo eléyìí yọ ọlọ́ọ̀bá yín wọ́n máa wà nínú yóò tì hàn nítorí ọlọ́ọ̀bá wa tó bu àyà ó fẹ́ tó dábàá lọ́dọ̀ náà ọlọ́ọ̀bá sòfin ìwà ń dábàá sòfin ọlọ́ọ̀bá olùkọ́ lọ́dọ̀ náà ọlọ́ àkàtúwọlẹ̀ wọ́n ní yóò tì hàn òun lọ́ba tó ṣe tẹ́ tó lẹ́yìn gbogbo ìgbà tó bá fẹ́ fún ọ tí ó di ọ yà wọn láti lẹ́jọ́ bọ̀ rẹ̀ kò sí bí òun lè sá ẹgbẹ̀rún sáà ó lè sá mọ́ lọ́wọ́ wọn náà ìwọ́n gbọ́dọ̀ mẹ́ta lọ ọ̀rọ̀ wa ní ti mọ̀ kí wá ló kí ọ̀ láyà tó jẹ́ bọ́lọ̀ kó fi nǹkan léèwọ̀ kó sì ní ilẹ̀ kí ló kó fi ní kí ló fẹ̀yìn ọlọ́ba ló ní àdí wọn náà ọba tó mọ̀ nípa ọba tó bú àyà tó jẹ́ kó lè bọ́ níbi ìyá rẹ̀. kọlọbọ sàlọ kọlọbọ wa ìfara yìí. òfin lára kó ní sọ́ọ̀nì olùkọ́ lè mọ̀kọ́ ààbùhù bàtà àlàwọ̀ wálé sàyàrọ̀ náà. وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. قال الله عليه وسلم a ní ọ̀dẹ jíjẹ ó ti léèwọ̀ bẹ́ẹ̀ tọ́wá ní kí ni o tọ́wá ní ọ̀hárá ni ọlọ́pàá wa kó sí ẹ̀jẹ̀ ọlọ́pàá wa ní túnítọ́ ẹtí wọ́n lẹ́yìn àti káàmọ́ ìmáàdì ìlú gbà náà ìjọ méjì ìjọ mẹ́ta ọlọ́pàá wa ní ìjọba ní àti ìjẹ̀kùn fún yín wọ́n kẹ́lẹ́ lẹ́kùn sọ́yìn báyìí tẹ́ ẹ bá fẹ́ dọdẹ àtẹnudọ́jọ́mọ́ ìjẹ́ ìmúmú òògùn àtẹnudọ́mí aláìkú àtẹ́yẹlẹ́ wà lọ aláìkú mẹ́ta gbogbo tàbí ìjì ẹ̀dá bá ta sétí òògùn ètò tí ń tẹ́lẹ̀ ní òògùn ètò tí ń tẹ́lẹ̀ ètò òògùn tí òkú rẹ̀ tí olùwà pété tó wọ́n wà lọ ara ní ọ̀pọ̀lọpọ̀ dọ́dẹ ọwọ́ á ní ọtọ́ ọkọ̀ ohun kọ̀ jẹ́ lórí pé kíkí bẹ́ẹ̀ lórí ó kú ló wọ́n pa owó máa wú alẹ́ tí ń lò máa tẹ̀sán. ìtọ́ba jẹ́ pé jẹ́nu odò kú ní odò nínú ẹ̀yà kó tí ń jẹ́mi ní odò yìí o kì í ṣe àwọn kókó já ń dùn kù kama hara ti gbɔ o de y'an wɛrɛ wɔlu wo ganga o ye cɛ yɛrɛ ni mɔgɔ kɔrɔ kɔrɔ ko wa ne ti bɛ to dɔrɔn a ni wale ti o to ko n'o ye to yɛrɛ dɛ o a sɔrɔ ti ti tɛ min n'o ye o tɛ bɛ gɛrɛ n'o ye alɔ o ku de ale ti ala de ko kulo ala de tiɲɛ de tɛ o de kɔjɛ fara bɔ a la ṣùgbọ́n pẹ̀lú wọn wá ní adé àwọn ẹranko kan tó jẹ́ bẹ́ẹ̀ àlùbá kò máa ń yìí kí n sẹ́lẹ̀ lórí yèèpẹ̀ kí n sì sẹ́lẹ̀ tòògùn náà ìdájọ́ ìwò ni ọba ó lè tẹ̀lé lórí yèèpẹ̀ ó sì lè tẹ̀lé lórí inú òògùn torí pé ìdájọ́ tí ó ọ yàtọ̀ fún ọ yàtọ̀ lórí ẹtí ti hàn án ìwọ́n àtẹlẹ́ ọ̀pọ̀lọ̀ wa ni èyí ti jẹ́ èyí tẹ́ títẹ́ lórí ìpẹ̀lú pátọ́lọ́ wa ti èyí ti jẹ́ nìyẹn lórí ọ̀dọ̀ ní kiri òní àdá. Bí ìjọba tó lọ àyà tí mo bá yẹ ní lọ àyà wọn ni wani ƙoƙi da kusa da ba a yi wa kawo ba ta da kwalita ya wa kuma ba a yi kusa yi bulbari márùkù tóró ma ètò tí wọ́n náà ní ẹranko tí ń sẹ́mi lórí mi sọ ṣùgbọ́n ètò sẹ́mi lórí àti ṣe aláàfin sọ tí àwọn ọmọ wa wá jẹ́ bàrù wà ní kọ́ àwọn àtẹ̀lé lórí yìí pẹ̀ àwọn àtẹ̀lé lórí yìí o sọ ọmọ wa ṣé wọ́n láǹfààní àti ìlú àwọn àbúkà mi nínú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ olóòkú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ abáwòkú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ èwo láti tẹ àwọn olùmọ̀ ni yóò kọ̀ ẹ̀rẹ́ náà àwò ẹ̀rù lọ́pọ̀ dùn ní ìsẹ̀lẹ̀ gbogbo ẹ̀rù kọ́lọ̀ àtàkùnrin máa tẹ̀lé lórí ẹ̀rù kọ́ sẹ́lẹ̀ tó lò ṣùgbọ́n ní ìgbà tó kìsì èyí tó bá kìsì dùn òkè láti tẹ̀lé abẹ́ lórí rẹ̀ tó bá yẹ pé tó pọ̀ dùn fún sẹ̀mí rẹ̀ wọn náà ní kọ́ sẹ́lẹ̀ lórí ìyè pẹ̀lú ọmọ àgbàdo tọ́lájẹ́ tọ́pọ̀ tó nínú tẹ̀mí ẹ̀ ọdún ẹni tó kọ́ sẹ́ẹ̀dì nínú odò tó ti bẹ́ẹ̀ lè wá sẹ́yìn lórí ìtẹ̀ lásìkò kan yóò máa bàdá lọ kí ni o ẹnu owó odò. ọlọ́ọ̀bá yín ọlọ́ọ̀bá yín àti omi lẹ́la tó sọ bá sí àwọn fáwọn màdá àlẹ́kọ̀ wọ́n ti yá oúnjẹ àtẹ́lẹ́kọ̀ọ́ fún yín kẹ́ ẹ máa fi sóúnjẹ jẹ wọ́n lè sè ya àwọn olùmọ̀lẹ́ òun ni pé kẹ́ ẹ dúró máa dì lẹ́rù lórí ìrìn àjò yìí. wọ́n bá bá dé bọ́ọ̀ láti má kó yọ máa jẹ. Bọ́ọ̀lù máa jẹ lọ́nà èyí tó ti tó ti bá tó ti jẹ́. O lè rí mọ́, o lè bàjẹ́ odò ní ìmọ̀, o lè má ẹ̀dá mú gbé kó fi sínú àkókò kójọ kóró máa jẹ lọ́nà tí wọ́n lè tẹ̀lé àwọn. ọlọ́ba ní sùmẹ́ta ti lé wọ̀ lórí ẹ̀tọ́ wà ní ara wà fúnra wà fún ìmọ̀ ààrẹ tó sọ́yìn lùlùmẹ́rin máa ló fún lórí máa. àti ìjọdẹ ẹranko tí ń sẹ́mi lórí ìyẹn pẹ̀ àti lé wọ̀ lórí yìí lópin ìgbà tí wọ́n ti wà ní ara. ọlọ́ba máa ń ayà ẹ̀ máa ti sọ́kẹ́ ọkọ̀ wà tó rọ̀ wá sókè tọ́lá kò fi lórí wa ọlọ́wọ́ wa ayọ̀ pẹ̀lú kí ni wọ́tẹ́ ìgbà ẹ̀wà báyọ̀ ọ̀dọ̀ ìbáyọ̀ ọ̀dọ̀ ní ìdí kéèyàn ọ̀sọ̀ òkú wọn ìbáyọ̀ ọ̀dọ̀ ní ìdí pálọ̀ wọn ní májèlé ẹ̀kọ́ òkú ìpayọ̀ ọlọ́run ní ní kọ́lọ̀ owó ti ṣe báyìí kò ṣe ọlọ́run ní nítorí yẹlẹ ìpọ́jọ́ ọ̀la ẹ̀ wáyọ̀ ọlọ́ ọlọ́run ọba wo ni alẹ́ ní ilẹ̀ ní ìṣẹ̀rù ọba tó bẹ fẹ́ ọ̀dọ́ rẹ̀ yẹn padà sí ìjọ ẹgbẹ́ ìgbẹ́ bá kú tán. ọba tó bẹ fẹ́ ọba kú tán ọ̀dọ́ rẹ̀ náà lọ padà sí asóòrì ti sáà lórí tó ìpayọ̀ ọlọ́run ولو سوالي في ما يقولون لقوة في منك والله تعالى على خالد ما شاء الله ضرب الله سواء ولا ما شاء الله عاد والله تعالى على نعم Ètò bá tí lè ṣe ó lè ó lè ṣe ó lè padà rọ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ẹni tó kí o lọ́wọ́ ní ó wá rò pé ó yá ìmọ̀ púpọ̀ bóyá ní ẹ̀ẹ́ yamma wani wa wato sí orí tó kò bá gbé mọ́ ìbéèrè tó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè méjì ẹ̀ka àkọ́ pé tọ́ba dọ̀lẹ̀ látòjú kalẹ̀ ní rọ́bà kíkẹ́rù ti wà lẹ́yìn ìgbà tó dọ̀lẹ̀ wọ́n tọ̀ ẹ̀dáìtì rẹ̀ kọ́ra ẹ̀rọ tó tó yé báyìí àdúkọ́bá láyé tó tó yé báyìí àdúkọ́bá rẹ̀ three options kọ̀ wá ní kẹ̀kẹ́ lọ́nà mẹ́tẹ̀ẹ̀kọ́ ọ̀làbàrà ti olówó tí ó dùn fẹ́ràn jẹ́ gbogbo yóò fi wá láyé wọ́n ti di ààrẹ fún wọn láwọn ẹ̀fẹ́ ìdógún be, owó ní oṣù kò lè na rẹ̀ látara pé àkókò díẹ̀ káàkùn lánàá àti àdébà lọ́dọ̀ sí jẹ́ hàn irú ẹni bẹ́ẹ̀ só lè gba àwẹ̀ lẹ́yìn lọ́wọ́ a ní àwọn àdúgbò tó mọ̀ sí gbogbo ó lè gbà lẹ́kọ̀ọ́ padà ní padà láti àgbẹ̀ ó lè bá àwọn olùgbọ́dọ̀ yẹn lẹ́tọ̀ sáwọn fún lórí ìdí pé láì pẹ́ ní fúláwọ̀ lẹ́sẹ̀ tí láwọ̀ sá ìjọ lágbára àti ìjọ lọ́wọ́ gbèrè lórí tó jọ bára lọ́wọ́ òní gbèrè lórí gbogbo rẹ̀ yẹ. ìbéèrè rẹ̀ ti fi pé ẹ ti kí òun lẹ́yìn máa mú. ọwọ́ alẹ́ rò pé máa mú ti dìde lórí báyà ní òkú àbí ní sùdádà bẹ́ẹ̀ ìkàlọ́wọ̀ ọ̀run lẹ́yìn ìwà wá tẹ̀lé ìmọ̀ọ́mù ọba kórì dìde ọba bá ìmọ̀ọ́mù pa ìmọ̀ọ́mù wọ̀ sí dìde kí lọ yẹ kó ṣe àdẹ kí lọ afẹ́tì lọ a ìtọ́jú náà yẹ lórí rẹ ti kó ọ̀nà padà sí ipò tí màá mú wa kọ́ọ̀lọ́ sí kọ́ọ̀lọ́ sí sùdúrù rẹ báyìí ṣé ọ̀wà àti kọ̀bílẹ̀ àdìbáàdì kò sí jíjẹ́ kọ̀bílẹ̀ àdìbáàdì rẹ lórí gbogbo àti ṣe tẹ́ẹ̀tì bẹ lẹ́yìn máàmù bá ti lẹ́yìn máàmù ìmáàmù bá tó mo rò pé èyí dáná kọ̀bílẹ̀ àdìbá àdìtọ́ wà lẹ́yìn ìmọ̀ èyí dáná kọ̀bílẹ̀ àdìbá lẹ́yìn ìmọ̀ ìmọ̀ pọ̀ fún èyí tó lè mú ọ̀dá lè lé òkú ní pẹ́lẹ́ ìgbà tí ìmọ̀ wa sálámà tó tó ń sàn nù rẹ̀ ọ̀yọ́ ò lọ ọ̀yọ́ nù mo rò pé ọ̀yọ́ ò nù ṣùgbọ́n tí ìbá tẹ̀lé tẹ́lẹ̀ bá wà lẹ́yìn ìmọ̀ èyí ò ní kírun lẹ́yìn ìmọ̀ kọ́ fọlọ́ gẹ́gẹ́ bí àlàyé tá ṣe nípa ẹni tí ọba dọ̀rẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe tá a ṣe àwọn ọmọ yóò wá àwọn ẹni tí wọ́n bá ṣe ojú ìfẹ́tí ọba lápèjúwe ká pé bóyá ojú rẹ̀ ọwọ́ ìpín àwọn aláìní ní one kg one point five kg so kápẹ́ ní ráìsì a máa about one hundred one point five kg in our equivalent fifty thousand naira so ṣé tí ọba wa gbàwẹ̀ ó túmọ̀ sí pé yóò gba àwẹ̀ tó ń fẹ́. nínú àlàsọ òru jù ẹ gbọ́dọ̀ ọba pé wọ́n rò pé tọ́tọ́ wa jẹ́ pé tó ń pa ní báyìí ẹ̀ kó tọ́ pa tába ní wọn etí ọ̀sẹ̀ lọ́sẹ̀ ẹ̀kọ́ ọmọdé ti sọ pé bọ́ọ̀lù àwẹ̀ lọ́gbà kọ́lá kọ̀ bẹ̀bẹ̀ rù. ìtọ́lọ̀ wa ti sọ bẹ̀rẹ̀ pé léèyàn tó kọ̀rọ̀ bá a àmì wà bá a oníkẹ́kẹ́ sí ìtò wúwo kọ́lá bá ti òkè dájọ́ kó lè bá a tẹ́sí ìtò òkè tó tóbi. ìtò ọ̀nà tó dá ní tó tóbi níwájú ọ̀dọ̀ ìdílọ́lọ́ wa ti sọ torí pé káde máa wà fún tiwọn bẹ́ẹ̀ nílò àwọn ọmọ ìjọba yìí fọlọ́ bá ní kò tẹ̀ dájọ́ ní ẹ̀rú pa ẹ̀rú pa tí wọ́n ń kéwọ̀ tẹ́sì ká torí pé kó tẹ́sì íńtánẹ́ẹ̀tì àbí ọmọ yẹn bí ẹgbẹ́ tàbí wé ìwọ tó kọ́ dáná náà ní ní fọlọ́ bá ti dúlé ọlá òkàrà. lórí mẹ́rin àfáì ó ṣẹlẹ̀ ó kírun wọn lẹ́ẹ̀kẹta ó gbé láti múra ká ẹlẹ́kẹta ó wá bẹ̀rẹ̀ kó kọ̀kọ̀ ká pàtíà ó ti ṣe rúkú ó tó rántí pé òun ọ̀sẹ̀ ọ̀wá dìbì níbi tó dìde àwọn tó ṣe aláwọ̀ àpá ọ̀pọ̀lọpọ̀ wá pé ló dìde ọ̀rọ̀ sí ṣojú ni àwọn wá tún tó ń ké wọ́n tó ń tó nídùú tó ń ké bá jà àwọn sì lọ sí ṣojú wọ́n wá tún tọ́sí ṣe aláwọ̀ àpá ẹlẹ́ẹ̀kẹ́ ìrúwájà rúmọ̀ tí wọ́n ń bẹ lẹ́yìn ìmọ̀ rí ìmọ̀ púpọ̀ wọ́n tẹ́ wà ní wájú táwọn rí ìmọ̀ àwọn ọmọ tó sì wọ́n á tó tó wọ́n sí aláwọ̀ tó ní ẹlẹ́lẹ́ kéèkì ó ti alákọ̀ọ́kọ́ ó tó wọ́n á tó sí ẹlẹ́kì tí wọ́n bá dẹ̀rù máa wọn ń tọ̀run lọ so irú situation báyìí ta sọ pé àti ti ti àti ti yà tọ̀tọ̀ ìmọ̀ ló ti kí ìmọ̀ kí àwọn ìmọ̀ ọjà ìtọ́ máa complete inú ẹgbẹ́ ìmọ̀ ó ti almost lákàá ẹlẹ́gẹ̀ta ló ti dàrú máa wọn tí ó ń tẹ̀lé ìmọ̀ lókè wà tí wọ́n bá ti jẹ́ ìbòjì ìmọ̀ọ́mù wa wọ́n kọ̀ ń bá ti ara wọn tún pòsíṣẹ̀ ìmọ̀ọ́mù. nígbà tá a ti gbọ́n tẹ̀lé aláwọ̀ ìmọ̀ náà ni àwọn ìmọ̀ọ́mù ọmọ tó ti dìde lórí olùkọ́lá kọ̀ wá sí ìjẹ́dá òdìdẹ́ kọ́ ọjọ́ ìmọ̀ọ́mù bẹ́ẹ̀. ọjọ́ ìmọ̀ọ́mù ni pòsíṣẹ̀ ìmọ̀ọ́mù wa tí wa sálámà ló ṣe bàálì rẹ̀ àti kọ́ọ̀bù ti tẹ̀lé sí ọba ó ti yẹ ló jẹ́ pé ìṣẹ́ ti ní bàbá pọ̀ òfin ìṣẹ́ ní kókó ní tó kò ní jẹ́ kí màmú wa lóòótọ́ wáyà sáàdúgbò jẹ́ pé èèyàn rí àwọn òní màmú wa. ìbáwọ̀ ọ̀sẹ̀ ní kí ìṣẹ̀lẹ̀ fẹ́rẹ̀ lọ sí ẹ̀dá àwọn ọkọ̀ ó dìde lórí ìkú ni àbí àwọn ọkọ̀ lọ sí jẹ́dà ni àwọn tó ti padà sórí ìkú àwọn tó ti padà gbọ́dọ̀ ìbàdà àti lọ sùdù àwọn sùdù àbábọ́ tí ìbámu tẹ̀ tẹ̀lé àdáhùn ní àmìlà èrò ti dàrú nígbà hmm. yẹn ká ṣe ní pé á tẹ̀ padà sí orí ìdúró nílẹ̀ tó ti dìbò lẹ́yìn òkú àtijọ́ ìmáàmù bẹ́ẹ̀ láti kí ìrora kọ̀ọ̀kẹ́tì pẹ̀lú ìmáàmù tí wọ́n bá sáńdá náà bàbí lọ́ba ni àjọṣe ni kọ̀bí lọ́ba ni àjọṣe ni ọ̀pá. ẹ̀yà kẹlẹ́ níbi tí ìwọ̀n ti dì tó ń fi wá díà ẹgbẹ́ ọ̀nà pàkí fàtíà. Kòmíì, gbígbẹ́ bá ti máa ń kìdí àwọn ọ̀bá sí fàtíà kòmíì. Bẹ́ẹ̀ tí ó lẹ́yìn máa ń kó méjì fàtíà, fàtíà ìmọ̀ ń gbogbo fàtíà, kàtàrà kò lè má lè lọ́wọ́ sẹ́dá. Ọ̀gbọ́n ń sọ̀rọ̀ bá ara rẹ̀ ní náà. Àdìsá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ pé kí ènìyàn tó lágbára lọ, tí ó ah. tẹ̀ ọ́. Àjẹ́ bọ́bá tẹ̀tẹ̀tẹ̀ rẹ̀ mìsíkìn gbọ́dọ̀ mìsíkìn kéde dandan ó túmọ̀ sí ẹ̀ ẹ̀yìn jù ó túmọ̀ sí ẹ̀ náà sáà lò gbọ́dọ̀ kí bọ́lá tó ṣe rí rẹ̀ yẹn ẹ̀tọ́ yà á bá àmì rẹ̀ ẹ̀tọ́ lágbára ìyàwó tó ti yàwó torí tó lè yẹn kí ni máa túbọ̀ ti pé ẹ̀tọ́ yà sá gbogbo ẹ̀ lẹ́yìn lábá tẹ́ máa kájá rẹ̀ fún miskin àyà àyà miskin yẹn pé yẹn tó pé kó lòó lọ gbẹ́tọ̀ yà sá náà. fàkìrù ń tọ́. fàkì fàkì àwọn ìyá àwọn sáà ti yàtọ̀ láàrin fàkì àti miskin wọ́n ní fàkì ní fàkàrà wáhà ẹ̀tọ́ jẹ́ pé kò sẹ́ strong sọ́ọ̀kù àti wájú ẹ̀. Bàbá ọ̀gá ẹni ẹ̀yìn rẹ̀ bá a lọ́wọ́ pé kò sẹ́ ẹ̀rí sẹ́yìn kankan wá. Ìdí nìkan wọn sọ pé inú mèjì àti pàtí ta ló ní bùkátà jù. Ṣùgbọ́n tó tún wọ́n ti náà ẹgbẹ́ pàtí ní bùkátà jù mìsíkìn. Mìsíkìn ọkọ sí fún òun tún lè tọ́ọ̀bù. Bẹ̀kí tí éè ọ̀tọ̀ tó náà ṣùgbọ́n pàtí ìtòsíwájú ni pé kò sí ẹ̀rí tọ́ọ̀bù Ìdí tó bá sọ́dọ̀ máa fẹ́ كثير والقوت المسكين إنما الصدقات للفقراء والمساكين kuma wata fakiri su ba ta fito ti miskin su ba miskin ne masu roba na tsura suratul ka in wani kuwa suratul ka in ba ti a nabi musa sai ki hijirin ìtumọ̀ ìkẹ́sí tó fẹ́ fún. wọ́n lè wà á kà tàfíà bàtà lima ìbàkì lábàá náà lè bá a. wípé ẹ gbọ́dọ̀ pọ̀jù omi tó orí ìtumọ̀ bàjẹ́ o àwọn mìkínù wọn ni wọ́n ti dúpẹ́ lórí omi. wọ́n ti dá ṣùgbọ́n kò bá ti pè wọ́n ní ìtumọ̀ torí kéde tó tó tọ̀ wọ́n jẹ báyà tó tọ̀ wọ́n bá ti dẹ́kun bẹ́ẹ̀ yàtọ̀ ara ń ṣe láti sí ọ̀la ọ̀sán. wọ́n ní kí fátíà tó bá sọ pé mi ni mo kí mo sì mọ́ mi ni. wọ́n á rí kọlù pé mi ò gbé fátíà. so mi sì gé sóra sọ̀rọ̀ dábẹ́rẹ́ situation ṣé rákàyà ti bàjẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wọ́n kírun wọ́n á ń pè wọ́n tí sùlá máa ń pè kí bá tí a kí ìjẹ́ bá tí a kí bá ìjẹ́ bá tí a ní. lè mú alẹ́ yìí. ọ̀pọ̀ tó ìjẹ́ bá tí a wà ṣe sùrà torí ti lọ́dọ̀ mutuwa ta kira a farko ko ke mutuwa ko ke inu tilen ko ba ta da sai jira da Allah ta'ala

dáadáa parí nǹkan so àìsẹ́ wọ́n ti di ohun sí báyìí so as wá ti di ohun pé wọ́n káwọn ti di ìwọ́n ṣe ọ̀gbìn sí wọn. so lọ́wọ́ ta ti sọ yìí pé ìwádìí àti ìṣèkọ́ láti fọ ìmọ̀ mi so pẹ̀lú ọyẹ kó ó jọ ìgbìmọ̀ mi láì fi so special wọ̀dà wà báyìí. àwọn ẹgbẹ́ tó lọ́wọ́ tí ò rẹ̀ ìmọ̀ Imam wa ka aya ko je ta awaya ko wa ga ko aya ta ba do ni mo ami wa ta ta ta su ju awon ki ko ko je ri be ko kuma ri ma ko ya ma da ku ni ma ko se su ju ni ma ko ta wa ta ya ma ko se su ju ma ne ba amma ki da masallaci ki je ki ma ba ko masallaci ko wani so ji ma awon ma awon ko ma ko se ku ni ne ma ke ìgbàjọ́ tí màá bọ̀ wá dìde àwọn náà ti ta súra àwọn ẹja àwọn ọba èrò ti dàrú àwọn ọmọ àwọn kọ́sọ́ ẹ̀kọ́ ti pé kí ẹ̀ka ṣàlàyé báyìí káwọn kọ́kọ́ jọ ìmọ̀ àwọn òkè láti tu iṣẹ́ tó bá jẹ́ pé láti àwọn wá dúró gba àwọn kùnkùn náà àwọn adó nínú ìdílé ti tàìsí wọ́n ti kọ́ ara wọn látẹ̀yìn kí ìmáàmù wa ti wòtọ́ sálá wọ́n kọ̀ fún ìtìmọ̀ lórí wọn ti já kó lẹ́yìn mọ́ wọ́n ti jára kó lẹ́yìn mọ́ wọ́n kọ́ lọ́kùn fún ìtìmọ̀ wọ́n bá tó òkè mọ́ òkè mọ́ fún ìtìmọ̀ ọlá ọ̀dà اللهم اقسم لنا من خشيتك ما تكون فيه بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ولا يكن ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يفهمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم